ẹ kú dédé wòye o orúkọ mi ni Hakeem mo ní àlàyé láti canton ti Baselstat ìkéde yìí wá dá lórí àlàyé bí a ṣe lè fi ìpamọ́ owó lórí ìṣèdúró ìpìlẹ̀ ìlera àti ibi tí o ti lè rí ìrànlọ́wọ́ ní Switzerland gbogbo ènìyàn gbọ́dọ̀ ní ìṣèdúró ìpìlẹ̀ láti ilé-iṣẹ́ ìṣèdúró ìlera kan ìṣèdúró yìí ṣe ìrànlọ́wọ́ láti san àwọn owó dókítà oògùn àti ilé ìwòsàn. Ohun àfetígbọ́ yìí jẹ́ nípa ìṣèdúró ìpìlẹ̀ nìkan. O gbọ́dọ̀ gba ìṣèdúró ìpìlẹ̀ láti ilé-iṣẹ́ ìṣèdúró ìlera kan. Àwọn ilé-iṣẹ́ ìṣèdúró ìlera oríṣiríṣi ló wà ní Switzerland. Gbogbo àwọn ilé-iṣẹ́ ìṣèdúró ìlera ń fún ní pàtó ìṣèdúró ìpìlẹ̀ kan. síbẹ̀síbẹ̀ owó náà dá lórí ilé-iṣẹ́ ìṣèdúró ìlera rẹ. nítorí náà ó jẹ́ ìmọ̀ràn tí ó dáa láti ṣe àfiwé àwọn ilé-iṣẹ́ ìṣèdúró ìlera tó wà. o lè yí ilé-iṣẹ́ ìṣèdúró ìlera rẹ padà fún ọdún tó ń bọ̀ títí di oṣù kọkànlá ọjọ́ ọgbọ̀n. aṣojú rẹ ó sọ fún ọ ibi tí o lè kọ́kọ́ lọ nígbà tí o bá ṣe àìsàn. àwọn àwòṣe tí a mọ̀ dáradára ni a pè ní àwòṣe bóṣewà àwòṣe dókítà ẹbí àwòṣe mo tàbí àwòṣe telmed pẹ̀lú àwòṣe bó ṣe wà o lè yan dókítà rẹ fúnra rẹ pẹ̀lú àwòṣe dókítà ìdílé nígbà gbogbo tí o bá lọ sí dókítà ẹbí rẹ ní àkọ́kọ́ àwòṣe hmo yàtọ̀ sí àwòṣe oníwòsàn àbójútó àkọ́kọ́ pẹ̀lú àwòṣe telmed o lè ní àǹfààní láti fi owó pamọ́ nípa ìfiwéra àwọn àwòṣe. O lè yí àwòṣe rẹ padà pẹ̀lú ilé-iṣẹ́ ìṣèdúró ìlera rẹ nípasẹ̀ oṣù kọkànlá ọjọ́ ọgbọ̀n ní gbogbo ọdún. Gbogbo ètò ìmúlò ìṣèdúró ìpìlẹ̀ yìí ìyọkúrò ti láàárín ọ̀rúndínnírinwó àti ẹgbẹ̀taláàdínlọ́gọ́rùn francs. fún àpẹẹrẹ tí ìyọkúrò rẹ̀ bá jẹ́ ọ̀rúndínrín-ó francs o ní láti sanwó tó àwọn ọ̀rúndínrín-ó francs fún ọdún kan tí o bá lọ sí dókítà. tí o bá ń lo owó díẹ̀ tó ju ọ̀rúndínrín francs fún ọdún kan fún ìlera rẹ ilé-iṣẹ́ ìṣèdúró ìlera yóò san èyí tí ó kù fún àwọn ènìyàn tí ó ní owó púpọ̀ ìyọkúrò ọ̀rúndínrín-ó francs dára èyí túmọ̀ sí wípé ewu àti jẹ gbèsè ti dínkù o tún lè yí ètò náà padà títí di oṣù kọkànlá ọjọ́ ọgbọ̀n ìdínkù èrè wà ní Switzerland fún àwọn ènìyàn tí ó ní owó púpọ̀. Ìdínkù àwọn èrè túmọ̀ sí pé Canton san apá kan ti owó ìṣèdúró ìlera. Canton san àwọn ìdínkù owó orí fún àwọn ẹni kọ̀ọ̀kan. Ní ìdí èyí, o lè rí ìdínwó lórí àwọn èrè èrè rẹ. Tí ó bá jẹ́ bẹ́ẹ̀ o tún ní láti fi ohun èlò náà sílẹ̀. ètò ìṣèdúró ìlera ní switzerland le gidi gan-an ṣé o nílò ìrànlọ́wọ́ ìyípadà àwọn ilé-iṣẹ́ ìṣèdúró ìlera àwọn àwòṣe ìṣèdúró ìlera àwọn ìyọkúrò tàbí ìdínkù àwọn èrè. ilé-iṣẹ́ gegege yóò ràn ọ́ lọ́wọ́ Àwọn olùdámọ̀ràn ní gegege Migration lè sọ àwọn èdè oríṣiríṣi. Fún ìpinnu láti pàdé wa o lè pe nọ́mbà yìí: ódo ẹ̀fà ọ̀kan èjì òdo ẹ̀sán èjì èjì èjì. Ẹ ṣeun o, ìlera á jẹ́ titi o. Àdúpẹ́ ó dàbọ̀.